ní ọ̀rọ̀ ẹ̀yìn àbí backbiting lédè òyìnbó so a ti wá mọ̀ àwọn ọ̀nà tí àwọn nǹkan yìí pín sí ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run níbi tí olùbánisọ̀rọ̀ ti tẹ̀síwájú lọ́jọ́ àná ni wọ́n sọ àwọn aburú ọ̀rọ̀ ẹ̀yìn fún wa lẹ́nìí bí tí wọ́n tẹ̀síwájú ni pé kí lọ́nà àbáyọ eléyìí tó lè múni kúrò níbi ọ̀rọ̀ ẹ̀yìn ní sísọ lẹ́yìn wá náà wọ́n tún lọ síbi ìtanràn ọ̀rọ̀ ẹ̀yìn yàrá ìlà subhanahu wa ta'ala bóyá lè ní láàfin àkórí ọ̀rọ̀ náà tì kọ́lọ̀ kó ṣe nírọ̀rùn bisimilá. a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala awla wala quwwata illa billah. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti fi ọpẹ́ fún allahu subhanahu wa ta'ala tá a tún ti tọrọ kí a ti jẹ lára oríire náà ni àwọn atótónu tí a ń ṣe tànká alukur'an àtàdé sànẹ́bì fún wa nípa báwo láti lo ayé tálkì àmà wa tí òfin ní dàrú lábẹ́ bẹ́ẹ̀ náà làwọn onínáwó náà fi tún ń ná owó wọn pápá jùlọ àti àwọn bàbá wa kan tọ́jú gbogbo ọdọọdún àtàwọn ìyá wa tọ́jú pé wọ́n mọ̀ sí gudugudu méje àyà mẹ́fà wọ́n ti jíṣẹ́ yín àníhun tá a sọ fún yín ju pé ọlọ́run ọba tó kọ ìmọ̀ sí nínú àsìkò ìtìyàn ọlọ́run àìnímọ̀ sí mọ́ ọlọ́run mọ́kò díẹ̀ sí yín ẹ̀sán tẹ́ ẹ wá bí wọ́n retí òun náà ní àlùjànnà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala abdẹ ọlọ́run ọba kọ́mọ́sálá ìṣe fún mi àti gbogbo àwọn ará yòókù náà táwọn náà ń pé pẹ̀lú ògbó ọlọ́run ẹ gbúrò wa à ń sọ pé jazakumullahu khairan ọlọ́run kọ́ bá a sẹ́yìn lẹ́sàn dáadáa àti ní alùkìyàmà. lórí àkòrí tí a wà èyí tá a pè ní al ọ̀rọ̀ ẹ̀yìn àti rìjìnà díẹ̀ níbẹ̀ a ti sọ àwọn aburú tí ń bẹ ń bẹ fún wa lánàá tó fi jẹ́ pé àtẹ̀mí àti wọ a gbọ́dọ̀ gbìyànjú tó fi jẹ́ pé ká sí aburú yìí ìmọ̀ ọba yìí ẹni jẹ́ ìsì tún mọ́ fẹ́ ba àlùkìyàmọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọ̀rọ̀ yìí ìmọ̀ tún bẹnu tí mọ́ fẹ́ bàjẹ́ abiola ọmọdé kò ní tiwa bàjẹ́ o. àmín. àwa lè fẹ́ kù ẹlòmíín lè ti wò pé a gbogbo nǹkan tí wọ́n kà yìí òun ṣubú sínú ẹ̀ àbáwa tí a ṣubú sínú ẹ̀ tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wá ní báwo láti jáde kó ń bẹ̀ eléyìí la fẹ́ sọ lénìí àti báwo nìkan rẹ̀ tá a bá ti dá ọ̀ràn yẹn ṣé pé a ah, ọlọ́run dáríjì mí nìkan ni àbó ní ìwọ ọmọ ẹ̀dá ènìyàn nínú níbẹ̀ àwọn nǹkan márùn iná ẹ̀ ni oògùn tá a fi là kúrò nínú ọ̀rọ̀ ẹ̀yìn yìí tá ń pè ní alọ́ríbà àwọn nǹkan márùn iná ẹ̀ ni tí a bá ti mójú táwọn nǹkan márùn yìí àwa náà láàmú jẹ́ olùṣèwà àti fúnra wa kò ní í jẹ́ pé dìgbò ẹlòmíì bá ṣẹ̀ṣẹ̀ ń sọ fún wa alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé ká mọ àmọ̀dájú nínú tá a ti sọ lánàá ká mọ̀ pé al-ghiba ká mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀yìn yìí o min az-zunubi allati tu'riduka li sukhtillah ká mọ̀ pé nínú àwọn ẹ̀ṣẹ̀ ìmọ̀ expose ẹni sí ìbínú ọlọ́run ọba adẹ́dàá ni tí a bá ti ń ṣe é yọ gbé yẹn kalẹ̀ pé ọyá ìbínú ọlọ́run ní kọ́kọ́ yàdà ìbínú ọlọ́run. bákan náà tá a bá eléyìí pé ìbínú ọlọ́run ọba dẹ́dà kódà nínú àwọn àfáà tí wọ́n sọ pé ìbínú ọlọ́run ọba dẹ́dà ojú kó fìyàn ojú kéèyàn wọ lọ. nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa ọba òun ò ó tún lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n gàdí bá lọ́ọ̀hù àléhìn òun ọlọ́run àbò wọn tó àbínú sí wọn wọ́n ní túmọ̀ pé ajẹ́ pé ìbínú ọlọ́run tó ju iná lọ gẹ́gẹ́ bí ìyọnu ọlọ́run náà ju àlìjẹ́nà lọ nítorí ọlọ́run táwọn ẹ̀bá tó wà àlìjẹ́nà tán di allahu anhum òun tó yọnu sí wọn. kódà síyáda tó náà tún lọ ilé ojú bẹ́ẹ̀ náà wá ni wọ́n ní bá mọ̀ ẹ̀ṣẹ̀ káwọn sọ̀rọ̀ èèyàn lẹ́yìn tọ́ba ti mọ̀ pé ìmọ̀ sọ ni di ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí ìjẹníyà Allahu subhanahu wa ta'ala ẹni yẹn gbọ́dọ̀ gbìyànjú láti tàkété sí nǹkan náà. alákọ̀ọ́kọ́ lélẹ́yìí lẹ́yìn bẹ́ẹ̀ òun náà ní ẹlẹ́ẹ̀kejì ni pé tẹ̀dá ọmọ kọ́mọ̀ pé iṣẹ́ rẹ tóun ṣe ìrún tóun kí àwẹ̀ tóun gbà tẹ̀ǹtẹ́kìlù asanatika asanatuka ila man aghtabtahu gbogbo dáadáa tó ṣe yóò mọ sẹ́rí lọ sí ọ̀dọ̀ ẹni tí kíni ẹni tí ọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn irun rẹ̀ ó di tiẹ̀ ààwẹ̀ rẹ̀ ó di tiẹ̀ sàkáàtì rẹ̀ yóò di tiẹ̀ láwọn ìsìnkú ẹ̀kọ́ gbà ń bẹ̀ èèyàn wá di kíni àtàtẹ̀sílò ila darajati al-ikhlas èèyàn wá wà nípò ẹni tó ti di ẹni tó ṣòfò ẹni tó sọ́ọ̀tì ọlọ́run má ṣètò abẹ́ tí o gbọ́sẹ̀ tó ṣe tí o fọwọ́ gbólẹ̀ ẹlẹ́ẹ̀kejì lélẹ́ ìta gbọ́dọ̀ ní nínú oògùn tá a fi tí a bá ti wọ́n pé hàn ṣé ìrún tí ń kí àwẹ̀ tí ń gbà yóò wá di tẹni ẹlẹ́ni tí o ní sàǹfààní fún mi mọ́ eléyìí ni tá a tún gbọ́dọ̀ nílẹ̀ mi tá a fi rí ọ̀nà àkóyọ nínú aburú ọ̀rọ̀ yìí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé káti ẹ̀mọ́ nífẹ̀ẹ́ àti sọ̀rọ̀ ẹnikẹ́ni lẹ́yìn kámọ́nifẹ́ àti sọ̀rọ̀ ẹnikẹ́ni lẹ́yìn kámọ́nifẹ́ àti sọ̀rọ̀ ẹnikẹ́ni lẹ́yìn kásìmọ́fẹ́ ẹnikẹ́ni ṣe yẹ̀yẹ́ ní ààyè yòówù tá a bá ń bẹ káwa ní ọ̀rẹ́ ti pé káfí nǹkan yẹn rọra wa káwa náà ẹ fẹ́ kí wọ́n mọ wa lẹ́yìn láì dáa tá a fẹ́ kí wọ́n mọ wa lẹ́yìn láì dáa àwa ní òní fẹ́ bẹ́ẹ̀ inú tá a ti ti jẹ́ olùgbàgbọ́ òdodo ni pé ohun tá à ń fẹ́ fúnra wa a fẹ́ fún ọmọ làkejì wa gẹ́gẹ́ bí anabi salawatu rabbi wa salamu alayhi ṣe sọ fún wa pé èèyàn tí lè jólùbàgbò òdodo títí tí òun ti ń fẹ́ fúnra rẹ̀ tó fi máa fẹ́ fún ọmọlàkejì ilé ìlẹ́lẹ̀ kẹta nínú àwọn ọ̀nà àbáyọ àwò pé sẹ́mi náà fẹ́ kún wọ́n bà mí jẹ́. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé an tutahhira qalbaka min al-asbab al-ba'itha ala al-ghiba wal-hasad lórí ẹ̀mí wa ká wa lógun ká ja ẹ̀mí wa lógun látàn torí pé látàn torí pé ẹ̀mí wa yìí òun náà ni ọjọ́ ọba nínú ara wa tàbá ti wá rẹ̀ ìjà lógun a ọlọ́run ọba wa gan sọ̀rọ̀ kan lọ́pọ̀lọpọ̀ nínú alukur'an pé ká mójútó kódà àti sọ fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ níbí a kẹ́ni mọ́ ní káfẹ́ kẹ́ni tó ní kó di ẹni tí ò ní mọ́ à ń pè hazard eléyìí inú ẹ̀mí ni bákan náà alihekid ká níyàn lẹ́mìí pé òní tán èmi àti ọmọ ni nǹkan inú ẹ̀mí ni bákan náà ni èyí tá a pè lọ́rọ̀ yìí ẹ̀mí náà ni mo darí ẹ̀yàn ya mo ṣe nǹkan yẹn látara ẹ̀mí náà nínú tájà lógún náà ẹ̀mí wa tá a fi kúrò nínú ọ̀rọ̀ yìí òun náà ní ká nífẹ̀ẹ́ sí pé ọmọ yìí wá nígbà tó bá ti wá rí pé wọ́n ń sọ̀rọ̀ ẹlòmíì náà dáadáa lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àti kò mú nǹkan wá tí wọn ó fi bàjẹ́ tí ó fi wá kú wọnìkan pé ìwọnìkan ló ń di ẹni yìí. bákan náà á jìnà sí kárí ni lábẹ́ ẹlẹ́ẹ̀kẹrin pé káfẹ́ bá a wọ́n lè pa wà là ń kárí sí àárín mi sí àgbọ̀n mi á jìnà sí gbogbo eléyìí àbáwọn nǹkan míì nínú àwọn àmọ́dí ọkàn tọ́jọ́ pé òní mọ́ tíyàn lọ tá a fi mọ́ sọ ọ̀rọ̀ ẹ̀yìn. ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni pé nígbà yòówù tí ẹ̀mí wa ti bá ń sọ fún wa pé àlébù báyìí ń bẹ lára lágbájá àlébù báyìí ń bẹ lágbájá kí làwọn ó ṣe fi fi wọn ti ara rẹ pé ǹjẹ́ ohun tí mo alẹ́gẹ́sẹ̀ tí fẹ́ fi kan lágbájá yìí àbùkù ara rẹ̀ tí mo fẹ́ fi hẹ̀ síta yìí ṣé ń bẹ lára tọdị pé tọ́ ọba ti chẹ́ẹ̀kì ara rẹ wọ́n jẹ́ oyè wa pé fa innaka wajidu mithla dhalika aw ashad irú àlébù tó rí lára tiẹ̀ tọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn yẹn ọba irú rẹ̀ lára rẹ tọ́ba jẹ́ ntọ́mọ́ra rẹ̀ wò àbí kọ́ ọba tó jù bẹ́ẹ̀ lọ lára tiẹ̀ náà pé fẹ́ pé lágbájá orí bákan nínú wà kí n tó sọ ọ́ kórí bákan nínú wà mo fẹ́ ara mi fínífíní pé ǹjẹ́ tí mo fẹ́ fi tán yẹn lára wọ́n ní tí èèyàn bá tẹ́ẹ̀kì dáadáa ó rí pé irú rẹ̀ ó bẹ lára rẹ̀ lórí àti tó ní ó ṣe kí ni ní ó tó tàbí kí tiẹ̀ gbé ojú tiẹ̀ lọ. tọ́wọ́n ní fàyín làmùtẹ́jì tọ́ bá wá bá rúwà ní lọ́dọ̀ ara rẹ̀ fọ àlẹ́yìká bí ìṣìgáàlì bí òyò wọ́n ní àkílódé fọ àlẹ́yìká bí ìṣìgáàlì bí nọ́ọ̀sìk ọ̀dọ̀wọ́ rẹ̀ ara rẹ̀ ni ó gbájúmọ́ bí tí wọ́n náà bá kù sí tí ó wọ́n ní ọmọ pé al-inshighal bi uyubi an-nas min a'zami al-uyubi ìgbà rírojú gan pé ọfẹ́ mọ bà àwọn èèyàn jẹ́ ọfẹ́ mọ bà lébù kan mọ bà wọ́n jẹ́ fáwọn èèyàn gan ọ̀kan lòun náà gangan ọ̀kẹ́ ti débẹ̀ náà nìyí pé o ti ẹ̀ ti fẹ́ mọ bà á yẹn ọfẹ́ mọ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn àmọ́ dìkan ti dóná ẹ̀mí ọ̀sẹ̀ kọ́ gbájúmọ́ báwo lòsẹ̀ ní ní sẹ́lẹ̀ yẹn tẹ́bẹ́lẹ̀ ni ọ̀kẹ́ náà àwọn àfà من مساوي الناس ما شكروا لا تلتمس من مساوي الناس ما شكروا فياتك الله شكرا عن مساويك فياتك الله شكرا عن مساويك لا تلتمس من مساوي الناس ما شكروا آه àwọn èèyàn tí wọ́n fẹ́ fà lébù kà tó ń sọ̀rọ̀ wọn lẹ́yìn tó ń sọ̀rọ̀ wọn láì dáa yìí àwọn èèyàn tó ń sọ̀rọ̀ wọn láì dáa tó ń sọ̀rọ̀ wọn tí ọba mu pé wọn bọ́ sí wọn yáyì wọn dá lẹ́dà. látẹ̀rí tẹ̀mí sí mi máa sá wíńdà sì máa ṣàtàrú. a ó ní dákun gbájú kò ń bẹ̀ mọ́jọ jẹ́ pé àlébù àwọn èèyàn ni wọ́n fẹ́ mọ spread káàkiri màsáwí jámúwò aburú àwọn aburú tí ń bẹ lára wọn tó yẹ pé àṣírí yẹn ti bò sáwọn ẹlòmíì wọ́n ti kó wọn ló tu fáwọn ẹlòmíì kébí lágbàjá ṣe rí ni. àwọn kẹ́ ti bora wọn láti rí wọn ò ṣe é han ẹni yẹn mọ́jọ yẹ pé lọ́dọ̀ rẹ wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ lórí. fàyà tí ká lọ́ọ̀hùn ṣe ti rọ́ àrùn màsáwíkà. àwọn ibi tí wọn náà kú sí àwọn aburú tiẹ tẹnìkan ọmọ tí wọn ṣe bí màláìka ni wọn ṣe bí èèyàn ni ọ sọgẹdẹ kí wọn ń pe ọ̀pọ̀lọpọ̀ náà náà fà ìsọ àlébù tàwọn tí ń bẹ níjọba ìsọ àlébù tàwọn olówó à ń sọ àlébù àwọn tí ń bẹ lẹ́yìn wa àlébù wọn tá ń sọ yẹn tá ń pè wọ́n sákìyèsí ni àbá fẹ́ bà wọ́n jẹ́ lọ́dọ̀ àwọn tí ń fẹ́ wọn. fàyà kíkà wàhùn sí tìrọ àmàṣàwí ìkà fàyà kíkà wàhùn sí tìrọ àmàṣàwí ìkà. níbàámu sáà di sí ìtànà tọ́ba ti di pé ọ̀hún ẹ̀kspọ́sì wọn òun tú àṣírí wọn ó ti wá nù àdìsí kó kódà ọkọ kọ̀rọ̀ kan dùn inú ilé ọlọ́run pàṣírí náà wípé mi wọ́n náà kù sí òní pamọ́ pé nǹkan ọba ti ṣe fún yàn ọlọ́run fi yóò fi sàn wọ́n náà lẹ́sàn ọba ti ń sọ̀rọ̀ wọn lẹ́yìn láìda àìda tiẹ̀ náà kò ní ni kò ní pamọ́ nǹkan sọ pé ó gbajúmọ́ yẹn wọ́n wá ولا تهب أحدا منهم بما فيك ولا تهب أحدا منهم بما فيك واذكر مآسن ما فيهم إذا ذكروا wọ́n dá kọ́ lágbájá pé aláàjì lágbájá oní ẹ̀ wọ́n ní aláàjà lágbájá oní ẹ̀ àbá lágbájá oní sáfà làwọn ilé wọn tàbí ibi tẹ́yẹ tí wọ́n bá bọ̀ náà nìyẹn nǹkan tó ṣe yẹn náà ti sọ̀rọ̀ yìí ló fi wá ní. wàlá táìbọ̀ àhàdá mìíràn bí fi ìka wàlá táìbọ̀ àhàdá mìíràn bí ma fi ìka. wàkúrú ọ̀sà àfihàn máa sinimá sí ìlú ìlà dúkìrú. nígbà tí wọ́n bá ti mẹ́nu bà ó kọ ẹ̀dá kan ó kọ àbí èèyàn yìí kan àbí ládùúgbò àbí wọ́n ń sọ̀rọ̀ ara ilé rẹ̀ ara àdúgbò rẹ̀ bó ti wá dákọ̀ pé ńlágbájá aburú rẹ̀ lọ́bẹ̀rẹ̀ sí kà ó ní oògùn tó lò sírú ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni pé ó kúrú màá sínà hù. kúrú màá sínà máa fi ìdáàdúkìrú. tọ́ba ti dákọ̀ wọn dáadáa ara wọn á ah, alájà lágbájá èèyàn rẹ̀ ni wọ́n ọlọ́rẹ̀ ni wọ́n àfa lágbájá ah, wọ́n ń gbìyànjú bọ́lọ̀ ń sin fún wọn lágbára. mọ́tò jẹ́ pé ààyè tí wọ́n ti ń pọ́n wọn lé ngọlọwọ ajẹni tó yẹ pé ó sì fẹ́ mọ bàájẹ́ náà nítorí tara tiẹ̀. wàá kúrú máa sinimá fíhìm ìlà dùkìrù. wàlá tẹ̀lifù. wàlá tẹ̀lifù àhàdà mílíọ̀nù bímá fi dá. wàlá tẹ̀lifù àhàdà mílíọ̀nù bímá fi dá. mọ̀ jẹ́ sago ń sago ń ìbàjẹ́ tí ń bẹ lọ́ra tiẹ̀ ní wọ́n wọ́n là tẹ̀lifù àhàdà mọ́ fi àléébù kan nìkan nínú wọn pẹ̀lú irú àléébù tí ń bẹ lára tiẹ̀ náà olóhùn láhùn wọlé lọ́kẹ́jọ́ à ẹ̀ka àléébù kan náà lòun náà torí pé ọ̀kẹ́jọ́ à náà ló gbé ahun pé a túbọ̀ nǹkan sáà ti kíni ọjọ́ tèmi tìwọ́ náà ọ̀kẹ́jọ́ àti ẹ̀rìn náà ó kọ́ ọlọ́kẹ́ yàtọ̀ torí pé wọ́n ò ní nì ahun yẹn náà òun náà ti papọ̀ mọ́kẹ́jọ́ à ìwọ náà sì ní tí wọn náà bá tún ní tí àmúbọ̀ ní òṣèré. wàlá tẹ́ ìbò àhàdán mi ni òun bí máa fi kọ́. wàlá tẹ́ ìbò àhàdán mi ni òun bí máa fi kọ́. ẹlẹ́ẹ̀kẹ́rùn-ún iná ni eléyìí ìwọ náà chẹ́ẹ̀kì ara rẹ̀ tọba ti wá chẹ́ẹ̀kì ara rẹ̀ òun ni ó jẹ́ ìjánu fún wọn tó fi ní tẹ̀síwájú níbi sọ̀rọ̀ yìí. kódà fún àwa alhassan albasri rahima allahu rahmatan wasi'a àwọn ní wọ́n mọ̀ nẹ́bí adam tó o bá fẹ́ mọ pàápàá bí òdodo rẹ ṣe rí nínú ọba dẹ́dà tó o sì fẹ́ rí adùn rẹ̀ ọ̀fẹ́ kí gbàgbọ́ rẹ ó rinlẹ̀ ó ní lẹ́ẹ̀tù ẹ̀yìnbó nẹ́ẹ̀sà mọ́mọ́ wá fọ́ọ̀tì àwọn èèyàn káàkiri pàápàá jùlọ irú ti ń bẹ lára náà ní àbí ìnáfsì pẹ̀lú títún ara rẹ̀ ṣe ara rẹ̀ ní kókó tún ṣe ná tó bá ti ṣe yẹn ìgbájúmọ́ sára rẹ̀ yẹn ó pè rẹ̀ ọ yí ó ju kọ́jọ́ pé tẹnilẹ́ni lọ́sẹ̀ ni lọ́ọ́ gbájúmọ́ lọ torí pé bá gbájúmọ́ sára rẹ̀ ọba gan ọkùnrin ẹ̀rú bá wá ní òní ṣe bẹ́ẹ̀ náà pé ọ̀ya ọ̀ya kankan lé àwọn kankan àwọn tó òun lélẹ́yìí pé nígbà tẹ́mi rẹ bá ti pè ọ́ lọ pé sáàmù sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn wọn fà lébù kàn wọ́n káàkiri ọwọ́ abẹ́rẹ́ ibi tọkọ̀ ti gbé tọ́ba ẹ̀kọ́ bá ti àwọ̀ pé lónìí ti ìṣẹ̀lẹ̀ wọn pé alẹ́ àdàràkìtù tẹ̀tùbíyàtà ìṣẹ̀ràn. ǹjẹ́ gbà tá a fẹ́ ta kírun àṣùbà tí mo bá kábàrà alákọ̀ọ́kọ́ tọ́ ọ bá ti ba ìbànújẹ́ pé ǹbá kábàrà alákọ̀ọ́kọ́ yẹn mọ́ rẹ́hùn ọ yẹ kó tu ọtí tó òfin ní sekele tó ní gbadimọ́rọ̀ ẹlẹ́gbẹ́ ọ̀rọ̀ ara ẹni ọmọ sọ pé à tẹ̀ǹfẹ́ tẹ̀ǹtì fẹ́ yàyà kuyà báyìí kábàrà alákọ̀ọ́kọ́ sí kíni ọbọ̀nà mi lọ́wọ́ àbótí ẹ̀dí alẹ́ bóyá lè lọ fẹ́ sọ̀rọ̀ ẹ̀yẹ́ wa wò pé àyílà mi ṣe mo rí tí ń jàmá tọ́ba ajẹ́ gbogbo ìta tó yorù náà sọ́wọ́ pé àá tẹ́pẹ́ láàárọ̀ náà lọ fẹ́ sọ̀rọ̀ ẹ̀yìn pé ǹjẹ́ mo jiyàn nẹ́fìlà lóru tẹ́lẹ̀ tọ́wọ́ bá ti jiyàn nẹ́fìlà lóru àlébù náà tó lòun náà ṣe kíni lọ́jẹ́ fún wọn náà pé à tí mo ti wọnú àwọn ẹrúsìn ọlọ́run tó lọ́run ròyìn wọn wípé àwọn tí wọ́n mọ́ dìde lórúkọ ọlọ́run ọba wọn àwọn ẹlẹ́rú ọlọ́run ọba dáadáa débi ti wọnú wọn tí n bá rí yìí ṣe ajẹ́pálẹ́bù ń bẹ lára tèmi náà tó yẹ kí n ṣe kíni kí n gbajúmọ́. bákan náà tún wá wò pé tọ́lájàpọ̀ ọmọ kùrán tó lámú ọ̀pẹ tí mo màlù kùrán nìkan tí ń wu ẹnìkan tí ọmọ ń tọ́wá sí láyé pa àwọn eléyìí mọ̀mọ́ wọn kẹ́nu ọ̀gbẹ́sẹ̀ ayé wọn. tí wọn náà bá nínú rẹ̀ ọ̀tọ̀ kí àlébù pé mo tọ́ ti kó sínú ẹni tí ń yàn alukur'ani lódì pé mo jí lọ́jọ́ ayé kẹ̀ǹsẹ̀ kìnnì nǹkan alukur'ani. bọ́ọ̀bá tiẹ̀ wá rí gbogbo àwọn ilé ìfẹ́ tó wá wò pé ǹjẹ́ mo ti bẹ́lọ́n fáwọn mùsùlùmí lónìí mo ti fẹ́ kọ́ dáa fún mi sí mo bẹ́lọ́n fáwọn ẹgbẹ́ mi gbogbo kó tàǹkà yìí ẹ̀wọ́n ní orí kan mú ń bẹ̀ lálébù tiẹ̀ tó ẹ̀kọ́ ọmọ rán dípò kọjá pọ́rọ̀ ọlọ́rọ̀ ló sì tó sọ di bákan náà ọ tẹ́kì ojú rẹ pé ṣe mọ wòwò kù ṣé gbogbo wa tá ń lo ẹ̀rọ àgbéléwọ́ tá ń pè ní fóònù ǹjẹ́ gbogbo àwọn lè fi aṣọ méjì fóònù wa pé òun ti ń bẹ́ ń bẹ́ ń sọ ẹ̀kọ́ bẹ lórí fóònù mùsùlùmí ni apá wa. ó lè díẹ̀ ó lè díẹ̀ kódà ẹ bá blue film lórí ẹ̀rọ gàásìmílétì rẹ̀ yọmọ dàwù yọmọ adárẹ̀rín kódà ẹlòmíì yọkẹ gbé ẹ fi sétí ẹ pa àǹfààní àbáwọn ọmọ tó ti hàn kùránì yẹn káàkiri ni ẹ máa wò pé àbí kùránì ni ní ń gbọ́ ni tí ẹ bá fà á kùtù báyìí orinkunrin lẹ́ẹ̀mọ́ gbọ́ létí rẹ̀. ìpè àléébù kan làwọn eléyàn náà a tún béèrè pé ǹjẹ́ mo rí sàrà àṣẹ lónìí a ní tásọ̀ dákùtù yẹ o tí mo ṣe sàrà àlẹ́ mi tọ́ ọba ti rí sàrà àṣẹ gbani náà tọkùnrin lọ́mọ gbé ọ̀rọ̀ wọn káàkiri ǹjẹ́ mo gbà àwẹ̀ fọlọ́ ẹ̀kọ́ àwọn kan ká iṣẹ́ ọ̀mọ pọ̀ ǹjẹ́ mo rá àwẹ̀ gbà fọlọ́ lọ́sẹ̀ ilé yìí sọláàtì tí mo ti ẹ̀kí gan ṣé n sáà ní al-usul ìgbọ̀n pípẹ́ fọlọ́hùn ìbáralẹ̀ fọlọ́hùn sọ́wọ́ àmì sọláàtì mi gbogbo àwọn nǹkan yìí làwọn wá wò ṣé tí mo bá kírun ọ̀ràn yẹn tán ṣé n rí náfìlà ṣe tí mo ṣe àwọn súnmẹ́nu rọ̀ wá ti rákà tó rákà mi méjì lálàpapọ̀ rẹ jẹ́ ojúlówó ọ̀ràn yẹn jẹ́ seventeen seventeen àwọn tó wá jẹ́ nẹ́fìlà jẹ́ méjìlá ó kéré nìyí méjìlá bẹ́ẹ̀ máa ń kí pé láti pé ọ wá béèrè pé ǹjẹ́ mo rí kí ọ̀dà alápẹ̀rẹ̀ wọ́tọ̀ ń gbọ́ wa nẹ́fìlà rakata yìí fàjà ìjẹ́ orí imú lásùbà yìí tó o bá rí imú gbarí rojú pẹ̀lú ilé yẹn náà kọ́ ọmọ rẹ pé àlébù wà lára mi bákan náà ni pé ǹjẹ́ mo sì rántí ọlọ́run àbíkárò sọ́ba wà mọ́sá tìtàárọ̀ tó ní sí mo rántí ọlọ́run lásùbà yìí lẹ́ẹ̀kan mo kírun tán mo dìde gbú. pé kásà sí ọmọ rẹ̀ mi ti ń bẹnu tọ́lọ̀ ní ìsinlẹ̀ àárọ̀ bismillahi alladhi la yadurru ǹjẹ́ mo kà á ìpè àlébù pé mi ní ọmọ wọn á nípa fẹ́ mo pa àwọn kan ọmọ wọn á ṣe láyé àti pé mi ní ọba ti rí òun ṣe kí n gbà rí ni ẹ mójútó gbèsè ayé yìí kò irú eléyìí ni ohun tó yẹ mùsùlùmí tó fi jẹ́ pé mùsùlùmí ò ní jọ ọlọ́rọ̀ ẹ̀yìn kódà ọ̀kan nínú àwọn aṣáájú wa àfáà tó ń pè ní hauf arúfù oníjọ́ kan òun wọlé tó àfáà wa ibùn sèré òun wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ Hajjaj Hajjaj ibùn Yusuf afakọ̀fí àtẹ̀kọ́ nínú ẹ̀dá tọ́jà pé nínú ìtàn Islam bí ẹ máa ń pàtàn rẹ̀ àtàwọn ẹ̀mí tó tọwọ́ rẹ̀ bọ́ ojú yóò sì fẹ́ mọ̀ dání. láwọn wàhálà tó ṣẹlẹ̀ ní asúrù àwọn malik láwọn ayé àwọn lọ́balọ́ba. olùwà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí tàkọ́tọ̀ nípa ń kàtìyàn ọ̀tọ̀ nípa náà ń fi àlébù kan afa Auf onígbónú sírí ni wàá sọ fóun pé dájúdájú ọlọ́run ọba ọba tó jẹ́ pé tó bá dájọ́ ọba kì í mọ̀ sí déédéé ni ọba ó déédéé lọ́lọ́run. ìyẹn ń tẹ́kùn للحجاج ممن اتبعه ẹgbẹ́ ohun táfà bẹ̀rẹ̀ wá sí fún ọba tí ó gbẹ̀sán fún àjáàjì yọ lára àwọn tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn láìda ní ẹ̀lọ́lọ́run òun sì ń sọ̀rọ̀ ẹ̀ láìda lẹ́yìn níṣojú afábínú sirin ọba ní ọlọ́run ọbọ̀ ń déédéé ọba adájọ́ déédéé ni o ọba tí ó gbẹ̀sán lára ẹni tí ń sọ̀rọ̀ àjáàjì láìda fún àjáàjì ọba ní kẹ́mà gẹ́gẹ́ bí ó ṣe gba ẹ̀sìn àwọn tájáàjì náà ṣe àbòsí fún tí ó gbà fún wọn ní ìrànlọ́wọ́ ọba wa àwa lò rí wọ́n jẹ́ ṣe wá sí fún wọn wọn náà tí wọn náà ń sọ̀rọ̀ lẹ́yìn yìí o ò ní wọ́n ìnàkà ìdá làkìtà lọ àgọ́dẹ̀ tọba pàdé ọlọ́wọ́n ọba lọ́la lọ́jọ́ àlùkìyàmà káàna adgaru dambin asọ́btahu asadu aleik ó ní òrí ẹ̀ṣẹ̀ tí wọ́n ń wò kó kéré tó kéré jù ní ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn ó fèsì ilé kókó níbẹ̀ ju mini àzọ́mi zambi àzọ́ba olè àjáàjì ju ẹ̀ṣẹ̀ tó tóbi jù tí àjáàjì dá lọ torí pé ẹ̀ṣẹ̀ àjáàjì ò sí kíni kì í sọnù tiẹ̀ ni ó wà ẹ̀ṣẹ̀ tiẹ̀ tó kéré jù yẹn yóò dá wàhálà alẹ̀ fún wọ ju ẹ̀ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ tó tóbi jù tájáàjì dá kò ní wàhálà kẹ́ tí ó dá sí kíni tí ó dá fún wọ ló fi pé gbàrí lójú pẹ̀lú bẹ́sẹ̀ tiẹ̀ bá ti mọ́ wọn. محاسن ما فيهم إذا ذكروا ولا تهم أحدا منهم بما فيك ولا تهم أحدا منهم بما فيك ohun tí wọ́n ń bẹ lára tiẹ̀ náà yóò bọ́ sọ pé fálànà gbọ́ tiẹ̀ tí ni tara ẹni là á gbọ́ wọ́n ní ìrántí ẹ̀ káràntí ara wa tẹlomi ìta bá fẹ́ rán ayé òmùpá afẹ́rẹ́ tiẹ̀ á pè é asọ̀fù kò ní jẹ́ pé nbí tó orí ti fẹ́ tẹ̀ lọ́wọ́ láti lọ sẹ̀ yú ẹ̀ ńbẹ̀ á lọ bà á jẹ́ níbẹ̀ á lọ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn eléyìí ọ̀tọ̀ sí mùsùlùmí níbà gẹ́gẹ́ bí a sọ pé yóò wù wá kárójú òkú sílẹ̀ dáadáa kọ́lọ̀ kó yọ̀ǹda bẹ́ẹ̀ fún wa lẹ́nu. náà ìyẹn tiẹ̀ tí wàá jẹ́ tó ti ṣe àwọn eléyìí pé ti da lérú ti ọ̀sán aráàlú dẹni tí ń kórìíra ọba wọn ọ̀sán ọ̀gá iléeṣẹ́ dẹni tí ń kórìíra gbákejì rẹ̀ ọ̀sán orogún méjì dọ̀tá ara wọn látara ọ̀rọ̀ ẹ̀yìn ẹni wọ́n gbéṣẹ́ fún ọ̀sán ọdẹ ni wọ́n gbaṣẹ́ kù lọ́wọ́ ẹ̀ wọ́n lé lómi kò lè ṣẹ́ torí pé ọ̀rọ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ ọba mọ bí ó ṣe bá a lò yọ ba yé ẹni jẹ́ wọn náà tí bá a sọ fún wa pé ẹ̀ṣẹ̀ ńlá ní ẹ̀ṣẹ̀ ńlá lọ́wọ́ báwo lè yóò ṣe sì tàn tí yẹn bá kó sínú bẹ́ẹ̀ tọ́lá àti sọ́ńtì ń jẹ́sẹ̀ ńlá fún wa lẹ́nà ohun tí jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn ìwọ̀ méjì ló kó sínú ìwọ̀ ọlọ́run ọba adẹ́dà pé ó ní mọ́sìkìnnì mọ́ sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀sẹ̀ sọ́lọ̀ ọ̀tọ̀ wa ní ìwọ̀ ẹ̀dá èèyàn tóun náà ń bẹ́ńbẹ́ ìwọ̀ ọ̀tọ̀ ọlọ́run ọba adẹ́dà kò sí tàwùbà kọ́mọ́ padà síbẹ̀ ọwọ́ á ní ìwọ̀ yatahallaqu bi haqqil abd ìwọ̀ ẹni tó ṣe kí ni ẹni sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn yẹn àti níṣe bẹ́ẹ̀ mọ́ o ti tẹ́ràn ẹ̀ ti ọlọ́run ọlọ́run ọba àdẹ́dà ọwọ́ tó ti fi ọ̀rọ̀ ẹ̀yìn kó bá òun kàrí pé wọ́n ní lágbájá ayọ̀ǹda àti ọ̀lẹ́ iṣẹ́ náà ni. kàrí pàdúgbò náà ni kódà irú ẹ̀ ṣẹlẹ̀ sí ọ̀kan náà wà fún àwa bóyá Abu Muslim al-Khawalani kọ́yìn ń gbádùn ìyàwó ẹ̀ dáadáa ìyàwó rẹ̀ kọ̀rọ̀ sí lẹ́nu ló fẹ́ káwọn ọkùnrin náà ká wọnú ilé wa mọ ìyá ọkùnrin kótó bá kẹ̀sí wọlé wọ́n wá ti ní pé ọ̀dà wọ ìyàwó mi tí mo bá ti tò déédéé wọ́n ti ní slangi wọ́n ṣe wọ́n kíra wọn tọkọ bá ti sálámọ̀ lẹ́nu ọ̀nà ìyàwó náà dànù tọ́ bá tún dànù ọ̀nà yóò tún kí bákan òun yóò tún dànù tọ́ bá tún mọ̀ kútọ̀ ìfẹ́ wa sì ń bẹ ìbànújẹ́ ò sí àfa àdé báyìí bó ṣe sálámọ́ gbára ìyàwó ìyàwó ọ̀dà lóhùn dáadáa ó tún bọ́ sí àárín ọ̀dẹ̀ ó tún ṣe ríṣẹ́ mọ́ṣe kò gbóhùn à níbi tẹ́mi rẹ̀ lọ ni ó ní bàṣẹ̀jẹ́ kan ti wá wọnú ilé mi yìí tó ti wá pòlú ti máa ń di ìyàwó mi tàbí pé bí ọkùnrin mi bá gbé ó lè dábúrò rẹ̀ pẹ̀lú ni ọ̀rẹ́ ìyàwó rẹ̀ lè rí pé mo rà fún àwọn gbé wọ́n gbọ́ mo bìnkẹ́ lẹ́yìn kúrò àtẹ́ bá rí bó ṣe pupa tó mo náwọn àáfàá yìí kò sùnmọ́rọ́ ẹni tó gbé kò sùnmọ́rọ́ ẹni tó gbé kódà kọ̀dá dúró kódà ń gbọ́ kọ́mọ́ rí hùn. kó fi lè rí sẹ́tọ́ fẹ́ ṣe ṣe ń tiẹ̀ kí àwọn olórí. mo ní sọ́tọ̀ abúlé ìyàwó pẹ̀tọ̀ ẹ múra o irú ẹ̀ lọ́wọ́ àṣẹlẹ̀ sáfà wà yìí ọwọ́ á ní wọ ọlọ́run ọba ẹni yóò tó bá jẹ́ kóun lọ wọlé tó fi ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ burúkú tó fi yí ìyàwó mi po ṣe àkókò tí rí ìyàwó rọ́kẹ̀tì ni pé ohun tí ń fọ̀ fóun yìí kí wọn ní òtí ìṣẹ́ni kó fẹ́ kú lé pé kú ẹ kì í kí wọ́n fẹ́ kàn mí. mi ló ń bẹ̀ tẹ́lẹ̀. ìṣì máa wí bẹ̀ tẹ́lẹ̀ pé sáàtà ìbáwo ní sáà kọ́sọ́mọ́ yín tí ò sí wàhálà kankan ṣùgbọ́n ó wí lórí ahọ́n ni kò pé kò pé kọ́ lára àfi àdìbí iṣẹ́ torí pé ẹ tọ́lùkùlù wájú ìtújú kájẹ náà ẹ ń tẹ́ asalamu alaykum wa alaykum salaam ó sì kóró ojú náà pé ọ sọ sàlámù lórí ahọ́n àlàáfíà lórí ahọ́n ni àlàáfíà ò sínú ìṣe rẹ̀ yorùbá náà ní ojú là tẹ́ àtòtẹ́ ni kò sì ní sí sálámù tẹ́yọ̀ bí mọ̀ pé ọ sọ ọ́ lóòótọ́ pé wà alaykum salaam ṣùgbọ́n àbọ̀dọ̀ jókòó torí pé ìyẹn lè sálámọ̀ sí yẹn kókó alẹ́kùn sálám tẹ́ ẹ wọlé ní ẹ wọlé ṣùgbọ́n ojú rẹ̀ tẹ́ẹ̀rì tọ́ bá ní ẹ jókòó ẹ mọ̀ pé ìní pẹ́ mọ̀kànnì mo sí yín lásán ni torí pé ahùn rẹ̀ ló wí sálám ojú rẹ̀ ò wí sálám ojú rẹ̀ àtẹ فيهم إذا ذكروا ولا تعب أحدا منهم بما فيك ولا تعب أحدا منهم بما فيك látàrí báyìí àfààfà ni ọlọ́run ẹni yóò tó bá jẹ́ kóhun ní sábàbí tó wọnú lémi kí lémi fi di ohun tó rí báyìí tó di pé mo kíyàwó mi pàdá mi lóhùn dáadáa mọ̀dẹ́ni tí ń fi mú kí gbogbo ohun tá a jọ sọ tẹ́lẹ̀ pé báyìí láàmú ọ̀sẹ̀ mo rí kó ti change ọlọ́run dàkú bá ń fọ́ lójú. sọ̀rọ̀ pé dáwọ́tì mazlum láyọ̀rọ̀d láyọ̀rọ̀d àdúrà ẹni wọ́n bá sàbòsí fún ọlọ́wọ́n bẹ̀ẹ́ dá padà àdúrà tọ́lọ́wọ́n ọba rẹ̀ gẹ́gẹ́ ti ń retí ni pé sásà dúà kí n gbà á káwá wo èèyàn tí èèyàn ti tó ti sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tó ti kó bá wọ́n wá ní báwo láàsì táwa ti wá bọ́ mbẹ̀ o ti àlébù rẹ̀ o ti kà á lọ rẹpẹtẹ iṣẹ́ ti gbọ́ ilé ọkọ ti dàrú ọkọ ọ̀gbádùn aya ọ̀gbádùn ọkọ mọ́ ìlú ń dàrú látàrí bẹ́ẹ̀ à iṣẹ́ tó ṣe pọ̀ o á débi iṣẹ́ tó ṣe yẹn àfáwọn àkàwá fún wa lápẹẹrẹ wọn níjọ kan àwọn jókòó pẹ̀lú àwọn èèyàn méjì bẹ́ẹ̀ ni ẹ ṣe jókòó àfáà mi wà lápá tù ẹnìkan náà wà ní apá àlàáfíà àjọjókòó àjọṣe fàájì bá a ṣe jókòó yìí náà bẹ́ẹ̀ ni ẹ ṣe jókòó yẹn náà bẹ́ẹ̀ mẹ́ta lẹ́yìn náà jókòó ẹ̀wá ó ní àfáà ní ẹnìkan wá dìde òun nítọ̀ èmi ń lọ o ó kí àwọn méjèèjì tó kù pẹ̀tọ̀ ń lọ o á tún padà mọ ríra o ẹni tó kù kù àwọn táwọn jọ jókòó yẹn bẹ́ẹ̀ni ẹ ṣe dìde tó lọ díẹ̀ tó rí fún ayélujára ni ọ̀rẹ́ orí lágbájá láàyè àtàmù bí màǹzọ́rì yìí wà lọ́sọ́ fàtẹ̀sí àbí kò tiẹ̀ kò mara mú kéékù lákan yóò múra pa bọ̀bọ̀ náà ni kéékù la pé òun tiẹ̀ ń lò dé òun ṣe kínní kan àfa àtọ́jà àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ ó ní mo wá sọ fún báyìí pé tọ́ba rí bẹ́ẹ̀ pé ń tọ́ sọ bẹ́ẹ̀ lórí kùm fàlìṣẹ̀kì bíi wàhálì mọ́jọ́ pé tètè lé bá ọkùnrin ní lọ́dún tó sọ fún mi nì lọ pé padà kọ́ sọ fún a àfààní kọ́ lọ pé padà kọ́ sọ fún a àníyàn wá ní kí ni kí n sọ fún a àfààní ọ̀dà ń tọ́ sọ fún ló ń bè lọ́ọ̀ mi lọ sọ fún pé bí a nà lọ sọ fún pé o ti sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn láì dáa kọ́ wá pé kó ṣe kí ni kò pé kọ́ dárí jù kọ́ yáa fi rẹ̀ torí pé adéjókòó ń bì ní ọ̀sọ́ gbà wàlágbàjà ẹsẹ̀ mọ́ ṣùgbọ́n ọ̀fẹ́ fi yẹ̀yẹ́ rẹ̀ lọ́dọ̀ mi tètè lọ́ba wọn tó àyàn lọ́ba kọ́ lọ sọ ń tọ́ sọ fún ó ní kí ni wọ́n sọ fún ń tọ́ sọ nílẹ̀ lọ́sọ̀ tọ́ba ti àmọ̀ pa ìdáǹtí wọn ní olè sọ tètè lé bá kọ́ sọ pé kọ́ yá fi rẹ̀ tó wọ́n ti ṣe kìnnì ó fi sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn. ẹni tó wá sọ̀rọ̀ yẹn wá ní lákìnnà owó yàgòdọ́bù yàgòdì yóò bínú àtọ̀ tẹ̀wé nínú definition gíba òun náà ni pé ohun tó sọ tọmọ ìyá rẹ ò sí àti gbọ́ tọba sojú ẹ̀ gan onígbà tí wọn náà wà mọ̀ pé yóò bínú falimada tẹ̀kùhù even kílítọ̀ ń sọ àléébù rẹ̀ tọ́fẹ́ mọ bàájẹ́ lọ́dọ̀ tèmi ó túmọ̀ pé àwa náà ń lo oògùn tóyin náà tó wà lára oògùn àwa láàrin àwọn ọlọ́rọ̀ ẹ̀yìn àárín wọn ní kíni àárín wọn lọ́wọ́ àárín wọn lọ́wọ́ tọ́ba ti gbọ́dọ̀ wá pé ṣé mo lè pé ṣé kí n pè é nìsín tẹ̀sán sojú ẹ̀ ó rí pé tọ́ba ti yá kó lọ pé èyí ti dé nìyí tọ́ba tó fẹ́ gbé ni wọ́n yóò pé tọ̀ ọ̀rọ̀ mọ́ wọn sọ fún nípìnlẹ̀ sọ pé káyọ̀ ó pé èyí à ah, èmi èyí sàbòsí ni o ìbàjẹ́ tí ń ṣe tọ́ fẹ́ sọ fún mi ni ká tún un sí i kọ́tọ́ mọ́ sí bẹ́ẹ̀ mọ́ lọ́la nígbà tó àmọ̀ pé yóò bínú pé tọ́ sọ ọwa ni à tí mo bá sọ ń sojú rẹ̀ pé <laughs> yóò bínú kódà ó lè lé mi jáde ó lè jẹun táàbì túká pápátá nìyẹn à àfọwọ́ wa ni tọ́ bá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó dìde ọ ìkorò tí ń bẹ ń bi kọ́ kí ọmọ bẹ̀yìn pé dáríjì mi àfi kọ́ lọ tán wò kó tó ráforíjì ń tó ṣe yẹn gẹ́gẹ́ bó ṣe gbádùn tọ́ ẹ̀ǹjọ́ ìgbà tó ń bá a jẹ́ yẹn ní fúrélì bẹ́ẹ̀ ni o fúrélì láti lọ́ọ́ fi mú ara rẹ̀ gbólẹ̀ kọ́ lọ wá foríjì lọ́dọ̀ rẹ̀ ó ní láti jọ́ yẹn lọ́wọ́ à ó ní kò sí bẹ́ẹ̀ mọ́ o ilé ìlú á bí ìbéèrè fún gbàtà wá ìwọ méjì lọ́lọ́mọ ìwọ tani àti tani afáwa ìwọ ọlọ́run ọba adẹ́dà ìwọ ọlọ́run asàkùnfà pé ìyá ń mu sèyí mọ̀jẹ̀ ń jẹ́ kò sì ṣe táwùbà kò sì ní lọ ọbẹ̀ mọ́ eléyìí ti di tọ́lọ́hún ọwọ́ akùsẹ́ nìyẹn yááfì rẹ̀ tó tí ọba yááfì rẹ̀ lálùkìyàmà wọn ò gbùsọ̀ láti rẹ̀ tá a sọ fún wa pé wọ́n sọ pé kọ̀dísátàmà áza wàkọ́dàfà áza wàsáfà kàdàmà áza ọwọ́ akùsọ̀ láti rẹ̀ lálùkìyàmà báwo ló fi jẹ́ tiẹ̀ ìyá ń tó o ṣe yẹn tẹ́kọ́ lọ́wọ́ ṣùgbọ́n ó ku ìwọ tiẹ̀ tí wọ́n gbà fún un lọ́rùn rẹ̀ báwo ló ṣe wá bọ́ wọ́n fi wá ní ǹjẹ́ dandan ni kéèyàn ọmọ lọ wá foríjì lọ́dọ̀ ẹni tí a ti ṣàbòsí fún tá a ti sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn. à á dínà àwọn àfa àtàwọn ni kódà àfa àtàwọn nù wọn ò ṣe torí kó tó ń bá yá sí rẹ̀ yọ sọ ọ́ dẹ̀tọ̀ pé tó máa kú ti bẹ́ẹ̀ kò ní bínú. wọ́n ní ọ̀dà ká fún wa lápẹ̀rẹ̀ ohun tí ó ṣèrè lápẹ̀rẹ̀ ń tọ́ bá jẹ́ pé ó gbé owó èèyàn sọ pé ìwọ̀ náà gẹ́gẹ́ bí wàhákàlà máa là áza ọjà owó ẹnìyẹn lọ́nà tí ọ̀tọ̀ ọba níta bá rírọ ẹnìkan tó gbé owó kan tọ́wá tú bá lọ sọ́dọ̀ kó wọn ò ní jalè mọ́ ó sì wọ́lọ́ ńlá foríjì kò sí bẹ́ẹ̀ mọ́ wọ́n ní kọ̀sá burú tọ́ba jẹ́ pé kí èèpẹ́ owó ní ìsìn tún bẹ lọ́dọ̀ rẹ̀ tẹ́ni ẹ̀ ti dààmú káàkiri torí pé dúkìá ẹlòmíì ni wọ́n gbé wọ́n tó fi kó ba wọ́n gbé owó rẹ̀ ìmánì tí o ti tẹ́lẹ̀ ibà tó bẹ̀rẹ̀ bọlé yọ̀ọ̀lọ̀ ọ̀dọ́ lọ́sẹ̀ yọ̀ọ̀lọ̀ ọ̀dọ́ látẹlẹwọ́ kódà yóò gbé wọn lọ di òòṣà pípọ́ wọn lọ fi búra kódà níbi tẹ́lifí ti di ẹlẹ́bọ kò jù bẹ́ẹ̀ náà lọ wọ́n wá ní báwo ni ó sì tówó ni máa ń bẹ lọ́dún rẹ̀ kọ́lọ̀ gbé fẹ́ni tí pé owó tẹ̀ ń wá èmi mo gbé pé ẹ̀sìn dáríjì mi wọ́n kó gbé bẹ́ẹ̀ torí pé ìwọ èyí tó jẹ́ alimadi yìí iná ìlélẹ́ yìí tó jẹ́ material things ìwọ̀ tó jẹ́ ní ìlẹ́sàkùn àpò yẹn ní owó ṣùgbọ́n ẹni tó sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn báwo ni ó ṣe tọ̀hún yẹn wọ́n ní ó lè dá padà kọ́ dá padà fún kọ́wọ́ fòlì lọ́dọ̀ rẹ̀ wọ́n níbẹ̀ ní àwọn tó bá jẹ́ pé ìwọ̀ tí èyí ṣe ìwọ̀ cash bíi tówó báwo ni ó ṣe torí pé eléyẹn ti ẹ̀fẹ́ lágbára o lè mọ́rin tí gbogbo oye gbólóhùn tó sọ mọ́ wọ́n ní ohun tẹ́lẹ̀ yóò ṣe òun náà ni pé kẹ́nìyàn ó ba lọ sọ́dọ̀ ọlọ́run tó bá jẹ́ pé ẹnìyẹn ti kó sínú àdéhùn kan látara ọ̀rọ̀ yẹn náà kọ́lọ́sà tún ṣe kọ́ ó lè lọ sọ́dọ̀ àwọn ẹni tí tó ti bàá jẹ́ ẹ dákun ọ̀rọ̀ tí mo sọ fún yín jọ́sí ń gbà padà wádìí rẹ̀ kò sí kíni kò bẹ́ẹ̀ mọ́ yóò sì wù mí kálíkì àmọ́ mi ó lè da ẹ dákun ẹ gbà á ṣiṣẹ́ padà ẹni tó ti fọ̀rọ̀ ẹ̀yìn yọ́nlé ọkọ ọ̀nà bá ọkọ yẹn pé dákun mo fẹ́ kọ́ gbà á padà ẹ̀ńtọ́ yọkó ládùúgbò látara ọ̀rọ̀ ẹ̀yìn ó ládùn àwọn tó ti bàá náà padà sọ́dọ̀ wọn ọ lọ ṣe àtúnṣe rẹ̀ irú ẹnìyàn náà ọ wàá wọ́ náà láti pé ah, ìmọ̀ gbogbo tí wọ́n ń sọ lèmi náà ń sọ o pé ẹ dákun ẹ dáríjì mi mo ṣe báyìí látàrí bẹ́ẹ̀ wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ àbí Allah subhanahu wa ta'ala ó lè tara bẹ́ẹ̀ kọ́ra foríjì lọ́dọ̀ ọ̀rọ̀ tó bá kú bá wa wúra wa láwùjọ sàníwò àwọn èèyàn lọ́rùn bẹ́ẹ̀ sàníwò wọn lọ́rùn bẹ́ẹ̀ rẹpẹtẹ tàbí bá wọn yẹn jẹ lọ rẹpẹtẹ. láti تلتمس من مساوي الناس ما شكروا فياتك الله سترا عن مساويك فياتك الله سترا عن مساويك ẹ má jẹ́ àmọ́ wálé bu àwọn èèyàn káàkiri kọ́lọ̀ mọ́ bàá tó àṣírí tiwa náà àwọn wa níparí ọ̀rọ̀ tá àwọn tó ti jẹ́ pé àfihàn wọn ti ń bẹ lọ́wọ́ wa ẹja ṣiṣẹ́ lára wọn bá ti ṣàtúnṣe wọn ni kọ́mọ̀ jẹ́ pàwọ́ á dì mú pé gbogbo ibi tí wọ́n bá ti ń yin lágbájá èmi ọmọ sọ̀rọ̀ rẹ̀ láì dáa kó lè dẹni ìbàjẹ́ àṣírí tiẹ̀ ní ọ̀wá ní sikini kò ní gbogbo àrẹ sọ fún wa. wàkúrú máa fi lè máa fi lè ìlà àbúkìrú wàlá táyìbù àhàdá mi lè máa fi ká. ولا تعب أحدهم منهم بما èmi náà ṣe èmi náà ń sọ̀rọ̀ bí Allah subhanahu wa ta'ala bá kù lára tèmi náà torí pé ìyẹn lè lẹ́mi kó n fẹ́ sàwọn àtúnṣe ilé òótọ́ ọ̀tọ̀ ọmọ bẹ́ẹ̀ kó sí ni ọlọ́run kó sàánù èmi náà kó sàánù wọ náà gbogbo ń tọ́ba ìtọ́wọ́ rẹ̀ dàrú tún un ṣe jùlọ nù ìlú àwọn èyí tẹ́ ẹ dúró lórí wa nínú ẹmọ gbọ́rọ̀ ẹ̀yìn ẹmọ gbọ́rọ̀ ẹ̀yìn àwa tá a jọ kàkà mọ gbọ́rọ̀ ẹ̀yìn àwa tá a jẹ́ ìyàwó nínú ilé lọ́dọ̀ àwọn ọkọ àbí wọkọ náà mọ gbọ́rọ̀ ẹ̀yìn torí ìwọ́rọ̀ ẹ̀yìn ló kó bá arákùnrin ti jọ sí tó sì fẹ́ pàyàwó ẹ̀ tó rò pé ìyàwó ló fẹ́ pa òun tọ́mọ̀ ọ̀dọ́ náà sọ pé ìyàwó yín kódà wọ́n ní ó múnú yín wá kódà ẹ̀rì tẹ́ bá sùn yọ wá gé irun nì onáyọ sọ fún ìyàwó pé ọkọ rẹ ọgbà tiẹ̀ kódà báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe tí wọ́n bá jáde sàpàtì ní òfófó àti gíbà nkankan náà ni wọ́n lọ mọ́ra wọn òní ṣe kankan wọ́n kó sínú kan ọkọ náà sì dẹrọrọ bíi pé òun sùn lọ ìyàwó sì délé òótọ́ ó sì fẹ́ ó sì mọ́tò fẹ́ gbé wọn lò tó pé wọ́n ti ní tí ọba ṣe bẹ́ẹ̀ ọkọ rẹ̀ ò gba tiẹ̀ ti ń sú ọkọ rẹ̀ tí wọ́n wà ní ìrántí kò sóbì tí wọ́n fẹ́ kó wọ́n yọ kù nínú ọ̀la nígbà tí ṣètò on ali aduluka ala asajara tẹlẹ kọlùdì ali adulukuma ọsọ fún anabi adamu anabi adamu ọgbọ ọ̀dọ̀ ìyàwó ló ṣe kíni ọgbà wọlé ṣe ẹ nínú ọ̀rọ̀ tá à ń bẹ yọ wá tán a lòun náà ti lọ ọkọ rẹ̀ sí èyí so òun náà wá ti bí ọwọ́ bó ṣe gbìyàwó lọ ọfẹ pa mí àbí ní oṣù pàwọ náà ọ̀rọ̀ wa darí wo pé a lágbájá ló lọ sọ bá pẹrẹ sí báyìí òun náà lọ sọ fún mi náà pé ẹ nífẹ̀ẹ́ mi nínú táwọn ó sì fi ṣe ìṣẹ̀lẹ̀ tẹ́ẹ̀fì gba tèmi ní irun àgbọn yín wọ́n bá ti gé e wá òun ọ̀bí tó ń mú mi lọ bẹ́ẹ̀ náà ni wọ́n ti dalé mi ìrú náà wọ́n lè kókè lómi kó bàtà yálé wa àwọn náà wọ́n tó kó bàtà náà lọ́ọ́ yálé pé bàtà tó rogún rẹ̀ kó wá ní pé kájọ lọ́ọ́lé olóògùn kódà mọ́ra dọ́gbọ́n kẹ́lẹ́kẹ́lẹ́ mọ́ yọ́ mo fi míì pààrọ̀ òun náà ló sì júwe bẹ́ẹ̀ fún irú ilé yìí pọ̀ nígbàlùkọ́ ẹ̀yà síbẹ̀ ẹ̀yà sàwọ̀ ẹ̀sọ̀ dàrú kan ẹ̀kútẹ́ bá ti mú síhùn rẹ̀ tẹ̀ jù sómi báwo ni ó sì àfàwà yọ kárí aṣọ kó kálukú fi rin aró ìwà wa ká yí ipò káwùjọ wọn ó lè tò kínú ilé ó lè tò kọrin ara wa kó lè tò láyé àti ní alikiyama láwùjọ láyé sàhálà ibi tá a dùn sílẹ̀ níta fi. kó tó di paasi ìdí òkú kalẹ̀ ẹ̀rọ ìfẹ́ àwọn ọ̀bẹ́rẹ̀ méjì wọlé lójú náà àwọn kan nígbà wọlé ṣe fẹ́ dánlódù ọ́díò lẹ́kṣọ̀ wa yìí láti lò kì lórí àwọn tó wà ní péjì Al-Huda Development Foundation tá a bá ti dáwọ́lódì sí dùn yẹn náà àwọn application bẹ́ẹ̀ tá lè fi extract ọdún alákọ̀ọ́kọ́ nìyẹn bákan náà ni pé lẹ́yìn ètò whatsapp group àlèódà tá a ní kọ́dà ọ̀kan ti kún ẹ̀kejì náà bẹ́ẹ̀ yóò lè kú bí èèyàn àyè bíi mẹ́rin àbí bíi mẹ́wàá tó báyà tẹ̀ nìyẹn bá lè fi nọ́mbà rẹ̀ ránṣẹ́ síbẹ̀ gbogbo àwọn lectures yìí kódà lecture ọjọ́ alákọ̀ọ́kọ́ ní Ramadan ọjọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn ti wà ń pẹ̀lú ògùn ọlọ́run tí a àti tòní yìí náà àwọn ní ọwọ́ ọbẹ̀ lẹ́nìí ní pẹ̀lú ògùn ọlọ́run ọba sòkòlò kó ṣe ní rọrùn gbogbo àwọn bí òsì yẹn wà ń bẹ kódà létí dátà àwọn tí ò tí ọkọ̀ púpọ̀ bákan náà. níbẹ̀ ni àwọn ti kọ́ pé ẹran wa létí àsìkò táwọn ọdún jẹun rúgbó. náà ẹ dákun àrò wá bẹ́ẹ̀ yẹn bá jẹun bíi six thirty láwòkó tá à ń bẹ̀ oúnjẹ àárọ̀ lọ jẹ. five thirty. àbí five thirty tó bá jẹun di five thirty oúnjẹ àárọ̀ lè yẹn jẹ èèyàn láàwẹ̀ o. torí pé inú tó yẹ kí mùsùlùmí ọmọ yàtọ̀ sí pé ká mọ̀ sọ ọ́ di sẹ́ẹ̀ bíi five twenty five kódà ẹ má rely lórí application ẹ tún mọ bọ́ọ̀ta tọ́lá lèmi kẹ́ wọ application orí fóònù bóyá application kẹ́ni bóyá o ti sin location sẹ́ẹ̀tì tó ti rí ìdí ríkù wọn náà wàá jẹjẹkújẹ à jáde mùsùlùmí ọkọ báwo là á ṣe mọ fájẹrò àsọdẹ lẹ́yìn tẹmí ń sọ yìí yàtọ̀ sípò àwọn application torí lójoojúmọ́ pẹ̀lú ògùn ọlọ èmi ń ṣe kí ni èyí tá a bá ààrẹ nírú òní nìsín láti ọkẹ wa pẹ jù pátápátá pọfẹ five twenty three twenty four ọwọ́ àdìpọ̀ fẹ́ five twenty five kámọ́ jẹun di five thirty o ní àbá jẹun five thirty ìyẹn jẹun àárọ̀ ni kọ́lọ́n kọ́ sànù wà kọ́ gbà á. bákan náà wọ́n pè àkè ẹnìkan náà béèrè béèrè wọ́n kà jẹ́ pé ní ìtọ̀ nígbà táwọn ò rí àlè sọ pé bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n ní kọ́ mọ gba abẹ́rẹ́ kan pé abẹ́rẹ́ ẹ̀ eh, kòrónà kìíní kan pé ọ̀fẹ́ ni wọ́n fún wọn ẹ̀fọ́ àwọn ọ̀mọ̀bẹ́yẹ ọ̀fẹ́ ni wọ́n fún wọn pé ṣùgbọ́n láwọn òlú kan ìrò pé báyà tó bá tó lu àyìn náà bá ń tẹ́ kọ́fẹ́ wọn bá fún wọn ó ní wọ́n gba ten thousand lọ́wọ́ àwọn tí ń gbà láwọn tó fẹ́ lọ bẹ́ẹ̀ mẹ́ka àbí ń táwa ò rí àyèsí àlẹ́ jèèyàn ṣùgbọ́n àwọn náà ti ń gbọ́ àbáwọn tó bá súnmọ́ àwọn tó ń bẹ ní àwùjọ yẹn ọlá àti gbangba ni wọ́n gbé wá táwa gbọ́ àwọn ọmọ àwọn olórí yẹn kíkọ̀rọ̀ ni àṣùpá àwọn oníhùn ní síbẹ̀ tó má lè síbẹ̀ wọ́n ṣàtúnṣe ni wọ́n ṣàtúnṣe tó bó ṣe jẹ́ nù. ìsákùnrin ọkọ rẹ fún àǹfààní àwọn tí a bá fẹ́ wa zero zero five one zero three one seven nine ní báyìí àfẹ́sìn ojú òpó kalẹ̀ fún àwọn tí a bá lórí àkùrọ̀ ọ̀rọ̀ wa tá à ń bá wà látọ̀jọ́ ìjẹta àbí èyí tí kò sí yé wa náà lámọ̀rí ẹ̀sìn wa nọ́mbà wa tí a lè pè sí òun náà ni zero seven zero sixty two fifty nine ninety nine ninety four àbí bẹ́ẹ̀ sì ti ẹ̀kọ́ zero eight one twenty two ninety two twenty one eighty one náà nígbà tí a ṣe lè ti pè wá láti ilé. náà orúkọ yín bí tẹ́tí sàn. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. orúkọ mi ni abdulrasheed adéyẹmí ìbéèrè mi ìbéèrè mi ni pé kí má gba ọ̀rọ̀ tí wọ́n wá sí léṣe bíi fẹ́ ó ní àṣírí tí ìjọ ó náà yìí pọ̀ fẹ́ ó ní láti mọ gba ọ̀rọ̀ rẹ̀ lọ́nà àbí kí ọ̀dà ló. wọ́n ní èèyàn ń gbààwẹ̀ ọwọ́ àṣìlẹ́sẹ̀ ó ní accident so pé kí ẹnìyẹn tí yọ ọmọ gbààwẹ̀ rẹ̀ lọ́nà àbí ọjà ó depend lórí bí accident rẹ̀ bá ṣe wà fatal tó bó bá ṣe lágbára tó bọ́yọ̀kìnrin ara ṣubú lẹ́sẹ̀ rẹ̀ hó yìí accident is accident ṣùgbọ́n mo tọ́ la pé wọ́n tọ́jú ẹ̀ ọ̀la yọfẹ́ la èmi lọ yọ gbẹ̀jẹ̀ yóò ṣe kiri kan kó lè lo oògùn ọ̀dà àkọ́já àwọ̀ yẹn kó sì gbà á padà ní ọjọ́ mi torí pé alààyè lọ́lọ́run ní kò sìn wọn nínú nǹkan márùn tó jẹ́ gbáǹkọ́ gbìn náà tí Islam wá dáàbòbò òun náà ní hebrew nurse ìdáàbòbò ẹ̀mí bẹ́lẹ̀ ti jẹ́nu. náà orúkọ yín bí tẹ́tí ń pè. orúkọ yín bí tẹ́tí ń pè. àgbáyé sọ̀rọ̀ láti jẹ́ rẹ̀. náà ìbéèrè yín. ǹjẹ́ tí ẹnìkan bá ṣe kinní kan tó wá yípo tí wọ́n wá sọ̀rọ̀ ohun tó ṣe ìdílé tó ohun tó ṣe ní ẹ̀wọ̀n sí kí wọ́n yẹ sí fi àyíká. àwọn tẹ́sán lè yé ẹ̀ wọ́n lẹ́nu yẹn sì ìwà kan ìwà tó ṣe ní bó ṣe wá yípo tẹ́ni wọ́n sọ̀rọ̀ wáyé ni wọ́n rìpọ́ọ̀tù wáyé ohun tó sì sí náà ni wọ́n sọ ẹni tó sílẹ̀ lẹ́sọ̀ bọ̀t kí ló tẹ̀ pé sákèsí ara pé ti sọ̀rọ̀ ẹ̀yìn náà nìyẹn ẹ ti kó sínú ọlọ́rọ̀ ẹ̀yìn kí ló tẹ̀ pé sákèsí ńgbà tí mẹ́mẹ́ lágbájá ò ṣe báyìí kẹ́ ṣàkóso rẹ̀ gbọ́ngbà tó wá lọ tẹ́ la wá dá ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ pa àfẹ́sọ́dá láwàdà láàrin ara wa ń panu wọ́n tún pè ní ìpamọ́ ìjòkó ọ̀rọ̀ ẹ̀yìn eléyìí ọ̀bá ṣẹ̀rí àsìlámù. náà orúkọ yín bìtẹ́ tí ń pè. wàhálẹ́kùn sálàmù rahmatullahi wa barakatuh. orúkọ yín bìtẹ́ tí ń pè. ọjọ́ mo fẹ́ ṣe ìfà àwọn èèyàn ọwọ́ ní nàìjíríà táyà àwọn fẹ́ máa ju wọ́ọ̀bà yìí. wọ́n ní ọwọ́ nínà níbi àtàhíyá sábà àti tashahud ẹ̀sùn àwọn tí máa ń wò wá mọ̀nà sí orí skrin báyìí ká lè rí káfíńsì ṣàlàyé dáadáa ni pé níbẹ̀ náà àwọn àfa àti wọn hòdò sínú pé amọ̀jù sọ̀tù amọ̀jù sósì àwọn kan sọ pé ilẹ̀ àlẹ́ ilẹ̀ àmọ̀ gbé lò kí àmọ̀ gbé lọlẹ̀ ṣùgbọ́n èyí tèmi rí kà ní àwọn hadith láwọn tíra sọ pé wọ́n kẹ́ kó gbọ́ rìwáyàtì lórí ẹ̀wá pátá òun ni pé á nà ẹ̀ tọ̀tọ̀tọ̀ báyìí tába nà ẹ̀ tí a lé ọwọ́ yẹn á kẹ̀ mọ́ ṣéèkì rẹ̀ ní sísèkì tí ò ní jẹ́ pé ẹni tí ọba súnmọ́ wa lẹ́gbẹ̀ẹ́ wa tí ó fẹ́ kó òun nìkan ní ọ̀nà ó ti jẹ́ pé à ń ṣe bí mo ṣe nà ẹ̀ ẹni tí máa ń wò wá èyí ṣéèkì rẹ̀ báyìí ṣùgbọ́n pé báyìí báyìí báyìí báyìí kìí ṣe òun ni èyí tó dọ́gba ní táwáríkà láwọn ẹ̀rí oríṣiríṣi àti gbogbo àwọn hadith tí ó gbé ìtẹ̀yẹ wa. a nà ẹ́ bàbá nà ẹ́ sírètì yẹn àmọ́ a ṣe kẹ̀tọ́ pé àwa ò rí àtẹn bá jókòó ti wà pé fáàkì wọn jù sí ọ̀tún jù sí òsì báyìí. so tọ́lọ̀ ń bá fàyè gbà wá tí wọ́n bá rántí lọ́la torí àwa tá a jẹ́ ọmọ kéwú bí irú wa náà mi rán mi ní létí láti lè fi dáadáa bí mi pẹ̀lú sáàlì táwà fún. orúkọ yín gbẹdẹ tí ń pè. àlékún ìbéèrè mi ni pé. orúkọ yín ń pè. orúkọ yín ń pè. bọ̀ ó lálọ́ àná ọwọ́ àti èmi òun ti tó ní tó. ẹ ẹ yìí pé ń boni. ọ̀rọ̀ ní orúkọ yín ń pè. àgbèrè mi pé nípa ọ̀rọ̀ táìmù pàdé tí wọ́n sọ nísìnyẹn. So ẹni tí ó mọ̀ tẹ́lẹ̀ tó jẹ́ ẹ̀rín tájẹ́tì five party fún sáàrì tí ó dẹ̀ mọ̀ tẹ́lẹ̀ fún kí ni ìdájọ́. Abẹ Abẹ Allah subhanahu wa ta'ala kọ́ gbà wẹ̀rẹ̀ torí pé n ta àbámọ̀ látọ̀ àfihàn ilẹ̀ sí ní àṣọ ni torí pàápàá jùlọ náà ẹni tó náà mọ̀ jẹ oúnjẹ yẹn tẹ́lẹ̀ tí ọ tó sọ pé tọ́lọ̀ bá ànábì tó bí àyà ọkùnrin ọ̀ṣọ́ bọ̀ sátọ̀ ànábì ọ̀ṣọ́ nǹkan àwọn àwẹ̀ tó ti ṣe bẹ́ẹ̀ ànábì kú ọ̀dà padà tó bí àyà yẹnu sátò bákọ́rà pé ẹ mọ jẹ ẹ mọ mú àtàyàtọ̀ bẹ̀yẹ́nà lẹ́fàìtù àbíyẹ́nà àwọn tí wọn béèrè pé kí ni nọ́mbà whatsapp kì í ṣe pé personal number líǹkì rẹ láàsẹǹdì sí yín kì í ṣe pé nọ́mbà kí n gbà pé gúrùpù ni líǹkì tẹ́ fi join òun láàsẹǹdì sí yín ẹ̀yin lè ju nọ́mbà yín sí orí abẹ́ kọ́mẹ́ǹtì tàbí nígbà tá a bá parí pẹ̀lú ògùn ọlọ́run ọba ní abẹ́ comment section á ju líǹkì whatsapp group yẹn síbẹ̀ gbogbo tó bá fẹ́ join kọ́mọ́jẹ́ pé nọ́mbà láti tún ọkọ̀ sí tí ó pọ̀. nọ́mbà tí a ń pè sí ni zero seven zero sixty two fifty nine ninety nine ninety four àbí bẹ́ẹ̀ ti kọ́ zero eight one twenty two ninety two twenty one eighty one òun là ń pè sí. Ẹ̀sùn wà pẹ̀lú àwọn orúkọ ẹ̀ńjìdẹ̀ tó ń pè. Ẹ̀sùn kò lẹ́gbẹ̀ẹ́ rẹ́gbẹ̀ẹ́ àti kẹ́yìn lọ́lẹ̀. Wà lẹ́kùn sọ́lá àwọn ọ̀rọ̀ àbúrò sí ni ilé ẹ̀kọ́ láti ṣàkí. Ẹ̀sùn ta sọ àti ibi ariwo wà àníká tí àwọn obìnrin wa pé jẹ sákùnrin wa ó fa ìrà aláàbò àti ẹgbẹ́ tí ọdún rẹ̀. ẹ ti wà pẹ̀lú wa orúkọ ẹni tó ti fún un. ẹyí o tẹ́ fi ń pè wá lọ ilẹ̀ pátá àbíkẹ́ kúrò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ọ adúkúnlẹ̀ orúkọ ti ní ní abdulmajid láìsàkí. náà lè béèrè yín. ìbéèrè mi ni pé bọ́ tọ́jú kí ọjà kájí àtúntò kí ọmọ òun lọ sí àwẹ̀ ọpọsibu ah, ah, ah, mana? tí yàn bá ti jẹ́ tó bá jẹ́ tó bá ní ọwọ́ pé sọpọsibu sí ẹlẹ́jà ọpọsibu kìí ṣe pé dájọ́ pé kí ni dájọ́ rẹ̀ kọ́lẹ̀ bí pé sọpọsibu ọpọsibu torí pé gbogbo ṣe jẹ́ rè. naam. naam. káfà tó ṣe àǹfààní. Ìjọba bèèrè nígbà àti ìtọ́jú bẹ̀rẹ̀ náà lẹ́sọ̀rọ̀. Kí ni ìdájọ́ ìrìn àjò? Àlékún sàlámù mọ́ra mọ́túlá bàràkàtù. Orúkọ níbi tẹ́tí ń pè. Òye àbágbétọ̀ rẹ̀ ni. Náà, wàlúù sàlámù. Náà, bèbèrè yín. Àti jẹ́ ẹ̀ta. Náà. Àgọ́ mélòó lẹ́yìn lè jẹ́ káyìí dá? Náà, a ti sọ, a ní ọpẹ́ jù five twenty three twenty four ọwọ́ afẹ́ di kọ́ tiẹ̀ fẹ́ mẹ́yìn twenty five déédéé. ọ̀pọ̀ agbọ́dọ̀dọ̀ àwọn tí wọ́n ní sọ pọ́sibù láti já igi kásí àkéyàn márùn-ún ó lè rún pákó nú àwẹ̀. àpèsálà ọkọ ní ìsinmi correction. Assalamu alaikum. aleykum sábẹ́ orúkọ yín bí ń pè. àbùmájídì ló ń pè láti Ṣakí padà. èmi mo béèrè pé bí yẹn lè já kásí àtúntò ẹ̀rẹ́ mo ní èyàn lè já. a ti padà dáhùn rẹ̀. ẹ bá bẹ̀rẹ̀ pé ìjẹ́ kí ni dájú ẹ̀ tí pé yẹn ti ń rún kásí àtútù sí gbogbo ẹ̀ kóòrùn rẹ̀ lójú. ẹ farabalẹ̀. ìbò nígbà fọ́jú mú kí ọjà kásí àtútù o kí ọmọ ọjẹ́ lọ́jà wẹ̀ o. ẹ fẹ́ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀sì bí rẹ̀ jáda yín lóhùn ní nígbà tẹ́tí mọ̀ fún ẹ ti ní kọ̀ pọ́síbù ẹ ti ní kọ̀ pọ́síbù tọ́bádìgbà mi ẹ farabalẹ̀ kẹ́kọ̀ọ́ nígbà tẹ́ béèrè. ọ̀dà sàmú alẹ́kùn ẹ̀hún sàmú alẹ́kùn. gbogbo yẹn náà tiẹ̀ ti rí irú èèyàn tí tẹ̀sí sọ ni pé a lè rí a ti sọ fún yín ṣáájú náà bẹ́ẹ̀. sàmú mo kẹ̀fẹ́ kí àwọn sáàsù wa ni ọlọ́run bá ṣe wọ́n lẹ́sìn rẹ̀ gbogbo èyí tí wọ́n ṣe fún wa yìí wọ́n ń gbìyànjú fún wa wọ́n ti ń darí àwọn ẹ̀kọ́. náà orúkọ yín bẹjẹ tí ń pè é Abdulaziz ló sọ̀rọ̀ láti mọ̀tàbẹ́jọ́. náà bẹ̀rẹ̀ yín ìbéèrè mi ni pé ẹni tó ń ṣe sọ̀lá lọ́wọ́ tó wá ń ṣe méjì pé tí òun ṣe ni àbòwò tó ṣe yóò já òun ni yóò lọ sí òkè ní abẹ́ ọmọ pálọ̀. ẹlẹ́wọ̀n tó ń pẹ̀lú àlè ṣe sáàbù ní ọ̀sẹ̀ yóò dúró lórí pé òun ò tó nígbà tí ò ti gbóòórùn atẹ́gùn ò sì jáde kò sọ́nà ẹ̀mí ìpìlẹ̀ ní kọ́ wà nínú àlùwàlá á wá fi ìpìlẹ̀ yẹn lélẹ̀ lórí ìpìlẹ̀ pé kò sóni. wọn ní kò gbóhùn kan kò sì gbóhùn. kò sì gbóhùn sọ pé kò gbọ́ tù ú kò sì gbóhùn sọ látàrí bẹ́ẹ̀ àlùwàlá rẹ̀ wà ní òdòlé lórí kò ní lọ bí pé àlùwàlá òun já kò sì wà ní sẹ̀rí àfúrámù ni. tó títí ọ̀la tí a tún lọ pàdé wa nǹkan ní kẹlẹ́ ọmọdé bàkíyà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.